gbèsè ọ̀fẹ́ mi pọ̀ mi ò lè sọ tán ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ má ṣe bàbá tí ìwọ tó bá ti lè san gbèsè ẹpẹ́ ẹ tán níwájú ọlọ́run má bà mí kọ́ lẹ́lẹ́kejì àmọ́ fún gbogbo àwa tá a mọ̀ pé gbèsè ọpẹ́ wa níwájú ọlọ́run tá a mọ̀ pé títí ayérayé a ò lè sọ tí ọpẹ́ yẹn tán fún ọlọ́run tó ń jẹ́ ayérayé ẹ̀jẹ̀ àjọlọ kọ́ lẹ́lẹ́kejì sí i. gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán ṣùgbọ́n o síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n tí mo lè ṣe bàbá aláàánú mi ẹ má ṣe o bàbá àpáta ayérayé ẹ ṣé arúgbó ọjọ́ ẹ ṣé ọlọ́run Ísírẹ́lì ẹ ṣé ọlọ́run tó lọ kọrin kése ẹ ṣé ọlọ́run tí ò ní kejì ẹ ṣé ọba tó dá wa sí tó pa á mọ́ títí di ọjọ́ èmi ẹ ṣé kìkì ògo nínú ògo ẹ ṣé àrí ìwé àlà ẹ ṣé ọlọ́run tí ń jẹ̀mí ni má ṣe bẹ̀rù ẹ ṣé ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ẹ ṣé àpáta ayérayé kìkì ògo nínú ògo ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ọ̀rọ̀ ẹnu àwọn wòlíì ìtumọ̀ ẹnu àwọn wòlíì ìmínú àwọn wòlíì ah! títí láéláé lọ́pẹ́ ní lọ́dọ̀ rẹ̀ títí láíláí lọpẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọpẹ́ mi lọ́dọ̀ rẹ lọpẹ́ mi lọ́dọ̀ rẹ lọpẹ́ mi lọ́dọ̀ rẹ lọpẹ́ mi lọ́dọ̀ rẹ lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ bí ọpẹ́ ìyìn sí Ọlọ́run kò ní wọ́n lẹ́ni kò ní wọ́n lẹ́nu tèmi náà ẹ má gbàgbé fowó ṣàdáde fún wa lórúkọ tèmi ọmọ onílé ọmọọba tó máa ń tẹ̀ jẹ́jẹ́ àwọn rákìbalè bàbá mi máa ń tẹ̀ gidigidi àmì mi ń tèmi jẹ́ẹ̀jẹ́ ni mo máa ń ṣe. ẹ káàbọ̀ sọ́wọ́ ètò wa ètò yín Ògo Ìgbàlà lètò tẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ó yẹ kẹ́ ti mọ̀ pé nígbà tẹ́ bá ti rí èmi ọmọ yín ọ̀rẹ́ yín Fowóṣadé lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín Orísun tẹlifíṣàn ó yẹ kẹ́ ti mọ̀ pé nǹkan ẹyọ kan tó nítumọ̀ jù láyè tí máa ń ṣe náà ni pé kí máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ mi ní o kí máa fi jomitoro ọ̀rọ̀ lẹ́nu àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mọ̀mọ́ tí wọ́n yanrantí tí wọ́n wẹ̀ tí wọ́n yán kàǹkàn ní àwùjọ ṣùgbọ́n lónìí mm, ọ̀nà méjì ni mo máa gbà wá ìránṣẹ́ lọ́run tí mo gbé wá àwọn èèyàn pè mí pé àwọn fẹ́ mọ̀ nípa àwọn fún ara wọn táwọn náà dẹ̀ fọkàn sí sínú wọ́ọ̀dù tí wọ́n fọwọ́ sí pé tó àwọn náà ti ṣetán láti jẹ́ ká mọ̀ nípa àwọn ẹlẹ́ẹ̀kejì ni pé a máa tún wá mẹ́nu bà iṣẹ́ olúwa àkórí wa lè níyàn iṣẹ́ olúwa ní ọ̀nà kékeré ní abẹ́ ìṣẹ́jú kúkúrú mm, a máa sọ̀rọ̀ nípa iṣẹ́ olúwa àti ẹlẹ́ẹ̀kejì nípa ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ àlejò mi lórí ètò wa lẹ́ni ṣùgbọ́n kó tó di pé àwọn ní ètò wa tèmi lọ hmm, gẹ́gẹ́ bí ṣe mi mọ̀ kó máa láwọn ọ̀rọ̀ kéékèèké kan tí màá fi ń ṣí àwa òbí tí màá fi ń ṣí wa létí tèmi kò ní yàtọ̀ náà àwọn òbí náà mo tún sì fẹ́ bá sọ̀rọ̀ lónìí mo tún fẹ́ràn wa hmm. àwọn òbí gbogbo ipá wa lórí ọmọ tàbí pàápàá lórí ọmọ wa obìnrin tí ò tí ì lọ́kọ ẹ lọ máa rìn lọ́fọ́kọ àwọn bẹ́ẹ̀ ti lọ́kọ yà thirty yà thirty five yà twenty nine yà twenty five ẹ lọ máa rìn ó ti tó láti lọ́kọ ọmọ ọgbọ̀n ọdún ni ẹ ọmọ ọmọ ọkùnrin ẹ̀kọ́ pọ́gbọ̀n ọdún ni ẹ no ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ tá a bá ń ṣe bẹ́ẹ̀ ṣé ní tá a bá ń ṣe léyìí à ń darí àwọn ọmọ wa obìnrin síbi tí kò yẹ ká darí wọn sí tó jẹ́ pé lẹ́yìn gbogbo ẹ̀ at the end of it all ó máa ní negative impact lórí ayé ọmọbìnrin yẹn tàbí pàápàá nínú ìgbéyàwó tá à ń sọ pé ọlọmárì lọmárì lọmárì ọmọbìnrin nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé obìnrin pé kò ní lọ́kọ kò possible tí obìnrin ò bá ní lọ́kọ ọlọ́run ò ní dá lóbìnrin ọlọ́run kì í ṣe àṣìṣe ọlọ́run kò kì í ṣe àṣìṣe the bible says God made everything beautiful ó ṣe ohun gbogbo ẹ̀ ní dáradára bíbélì the sọ ó ní under the purpose of the earth ó there is a time for everything lábẹ́ àkóso ayé yìí ní ohun gbogbo àti ìgbà àti àkókò tó wà fún under the purpose of the earth there is a time for everything tí ọmọ obìnrin yẹn tí ò bá ní lọ́kọ ọlọ́run ò ní dá lóbìnrin kìkì kó ní sùúrù ni kó o máa fún kó o tún fóònù kó o fún un ní ìfọ̀kànbalẹ̀ ìwé òbí gbọ́ngbọ́n lẹ́ńtò lè fún ní ìfọ̀kànbalẹ̀ àkọ́kọ́ táwọn ọ̀rẹ́ bá ń yọ lẹ́nu níta pé ẹ kò tí má rí ẹ kíníkan kíníkan tó bá máa padà délé ìwọ fún ní fọkànbalẹ̀ àti ìdùnnú kò kí n ṣe pé ẹ lọ lọ́kọ àgbà òrí dúpẹ́ dúpẹ́ ti lọlé ọkọ ẹ ò rọ́lá ó ti lọlé ọkọ wẹ́dí àbúrò ni mo tún máa ṣe lóṣù tó ń bọ̀ yẹn lẹ́yìn ìgbà yẹn tó ń kọ́ lẹ́yìn ìgbà yẹn tó ń kọ́ òun náà máa lọ́kọ kìkì sùúrù ni ẹ má gbàgbé iṣẹ́ ní gbogbo àwọn kìnìtẹ̀ máa lọ́lọ́kọ lọ́lọ́kọ gbogbo ni wọ́n ní side effect tiwọn and in fact unfortunately negative impact ni wọ́n máa ń ní ẹni tẹ́ ń tì fẹ́sífúlì pé kó lọ lọ́kọ ẹni tẹ́ fẹ́ tì pé kó lọ fẹ́ ó ṣeé ṣe kí wọ́n má tiẹ̀ ti jọ bá àwọn ìrìn àjò rárá ó ṣeé ṣe kí wọ́n má ti jọ wára wọn nígbà tẹ́ bá wá tì í tó wá lọ lọ́kọ ẹ̀ ó ṣèyàwó ń tètè ẹnu ẹ̀rọ ẹ̀nọ́ra ọdún kan wá sí ní complain ọkọ yẹn á lù ìgbà míì gá tún máa fipá bá a lò pọ̀ wọ́n máa ń fipá bẹ̀rẹ̀ lò pẹ̀lú ìgbéyàwó náà gbàgbé pé bóyá wọ́n ṣèyàwó àsìkò tó jẹ́ pé fẹ́ bá lò pọ̀ yẹn tí ọkọ tàbí ìyàwó tí ò bá sí consent ẹ̀bẹ̀ pókè mo agree pé kájọ ṣe kínní ìfipábánilòpọ̀ ni tí ìbá wa respond sexually àwọn àdìpẹ́ òyàwó ni a fún lẹ́sẹ̀ lójú gbà a fún a lù níbi tí òyà kó ti lù eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa òbí ni mo fẹ́ rọ̀ lónìí ẹ jẹ́ ká fi àwọn ọmọ wo obìnrin ẹ jẹ́ ká fi wọ́n lọ́kàn balẹ̀ kékeré ní takori o by the way ní tiwọn yẹn àwọn obìnrin ẹni mò ń bẹ̀ àwọn òbí ẹ jẹ́ ká fi àwọn ọmọ wọn obìnrin ẹ jẹ́ ká fi wọ́n lọ́kàn balẹ̀ àdúrà ni kẹ́ máa fi ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ kó máa nígbàgbọ́ nínú ara wọn tẹ́ bá ti ń kọ́ wọn lójú wọn ní nígbàgbọ́ nínú ara wọn mọ́ wọ́n máa lose boldness àti courage yẹn even the belief nínú ara wọn that personal belief tó yẹ kó bìnrin ní nínú ara ẹ̀ wọ́n máa máa lose ẹ̀ at the end of the day ọkùnrin tí èyẹ kò tiẹ̀ kọnu sí wọn ló máa máa kọnu sí wọn ọkọ tí ò lè tó túbà tẹ́sẹ̀ wọn ló máa padà gbé wọn sílé torí pé èyàn bí wà desperate ẹ fẹ́ kọ́ tètè lọ́kọ ẹ fẹ́ kọ́ tètè bímọ ẹ fẹ́ kọ́ tètè máa fún lówó oúnjẹ ọmọ tó o bá tọ́nu ẹ dáadáa wàá discover pé láì tí ẹ̀ tí ì lọ́kọ á máa ṣètọ́ tó yẹ kí òun àtọkọ ẹ̀ tó ẹ̀kọ́ jù máa ṣe fún ẹ á máa single handedly á máa ṣe fún ẹ ẹ jẹ́ ká fún àwọn ọmọ wa ẹ jẹ́ ká fi wọn lọ́kàn balẹ̀ ẹjọ torí Ọlọ́run lórúkọ Jésù Kristi ní gbogbo ọ̀nà òjò òní tì wá a ò ní ṣe lásán àlejò mi ti wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa èmi á máa sọ ní gbogbo ìgbà ẹ̀yẹ̀ kẹ́ mọ̀ pé mi fowó ṣadé nǹkan tí ò bá ti dá láwùjọ èmi ò kì í máa ń bá a tó nǹkan tó bá ti máa kó àbàwọ́n bá mi tàbí yálà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn a kì í máa ń bá a dòwò pọ̀ àlejò mi ti wà níkàlẹ̀ ṣé kí n fojú wọn <laughs> ó dá bàbá mi ẹ bá mi kí gbogbo ara lé mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ń wò mí níbi gbogbo tí ẹ ti ń wò mí lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo sì gbàdúrà fún yín lórúkọ jésù pé ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ àmín lórúkọ jésù àmín bẹ́ẹ̀ ni etí tí ẹ fi ń gbọ́ wa ò ní di ní òpin ọdún twenty nineteen a wà yìí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tàbí ìjì tàbí ọwọ́ òkùnkùn kankan kò ní ṣẹlẹ̀ sí wa wọn ò ní gbòkú ọmọ wọnú ilé yín wọn ò ní gbòkú ọkọ wọnú ilé yín wọn ò ní gbòkú aya wọnú ilé yín ìjì òkùnkùn tí wọn mú kéèyàn fi parí ọdún lórúkọ Jésù kò ní dà yín bí ẹ ti fa ayọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ náà lẹ́fẹ̀ parí ẹ̀ God bless you ma ẹ ṣé olóòtú ma. bàbá wa Oya, yá wọ́n sọ pé ẹni oníkan láti máa ń gbẹ̀pọ̀ ẹ bá mi sọ orúkọ yín àti ìjọ tẹ̀ orúkọ mi ni wòlíì Michael Adéfisóyè tí gbogbo èèyàn mọ̀ sí bàbá aládùúwà olùdásílẹ̀ ìjọ CAC anointing with fire tó wà ní last bus stop ọláníyì road abúlé ẹ̀gbá ní ìlú èkó. ẹ ti gbọ́ bàbá wa aládùúrà wọ́n pè ní bàbá aládùúrà worldwide both internationally and here in Nigeria bàbá aládùúrà worldwide gbogbo àgbáyé. bàbá wa kó tó di pé a béèrè nípa ẹ̀yin fúnra yín àkórí tẹ́ fẹ́ fi bá a sọ̀rọ̀ náà ni iṣẹ́ olúwa kí ni nǹkan tá à ń pè ní iṣẹ́ olúwa. Hmm. ohun tí à ń pè ní iṣẹ́ olúwa ó jẹ́ nǹkan tí ọlọ́run pe ènìyàn sí tó kọjá òye tàbí agbára ènìyàn hmm. tá a bá ń sọ̀rọ̀ lórí iṣẹ́ olúwa ìyẹn ni pé ṣíṣiṣẹ́ fún ọlọ́run ẹlẹ́dàá ènìyàn ẹni tó ní gbogbo ipá àti gbogbo agbára hmm. ẹnìkan béèrè lọ́mi pé lọ́jọ́ kan bẹ́ẹ̀ ti béèrè pé sọ́lọ́run ò lè da iṣẹ́ ẹ̀ ṣe ni hmm. mo ní mo wá dá lóbo ní láàrin àwọn ènìyàn báyìí tá a jọ wà ní ìgbà míì ta bá rángẹ́lì ẹ̀rù lè bà wá ènìyàn ẹlẹgbẹ́ wa ni ọlọ́run yóò ràn sí wa hmm. ìwé ó ṣí àoríkẹjọ ẹsẹ̀ ìkẹta ó ní nípasẹ̀ wòlíì kan la mú Ísírẹ́lì jáde kúrò ní jìbìtì ó ní nípasẹ̀ wòlíì kan ni wọ́n gba ilẹ̀ ní wọn yẹn ni pé àwọn tí a rán láti mú àwọn èèyàn kúrò nínú ìgbèkùn tàbí nínú wàhálà tàbí nínú ìjì láti fi ọ̀nà òtítọ́ ìjọba ọlọ́run hàn àwọn ènìyàn ó ní àwọn tí ń ṣiṣẹ́ olúwa so iṣẹ́ olúwa ni àwọn tí a pè tí a yàn tí a fi agbára fún. Hmm, àwọn tí a pè tí a yàn tá a fi agbára fún. bẹ́ẹ̀ni. Hmm ó dáa irú àwọn èèyàn wo gan ló lè ṣiṣẹ́ olúwa. ṣe nọ́mbà one àwọn tó ń gbégbé ayé ìwà mímọ́. àwọn tó ń gbé ìgbé ayé ìwà mímọ́ làwọn tó lè ṣiṣẹ́ olúwa a ní nǹkan méjì tá a máa fún ọlọ́run gẹ́gẹ́ bí ṣe wà ẹ jẹ́ ká jọ dókè lọ́nà nígbà tá a bá padà dé àwa tí wàá yín ọ̀nà lè lórí ọ̀rọ̀ yẹn wípé àwọn tí ó ṣe kí ni o tó lè gbégbé ayé ìwà mímọ́ tó lè gbégbé ayé ìwà mímọ́ làwọn tó lè ṣiṣẹ́ olúwa ó ẹ jẹ́ àjọ dókè lọ́nà.